أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أدعو كفه وله تركاته جفون وجسر النبي محمد صلى الله عليه وآله وسلم أكرا وكون بيت أكرا وكون شلادة كلام الله سبحانه وتعالى كي مصباني أوين مصحرة على يتي عشلا من سورة الحجرات أوني أو ما تسواجه nípa àwọn ìdájọ́ àti ẹ̀kọ́ tí ọlọ́run bá Allah tí ó ń kọ́ ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tí ó pe gbogbo mùsùlùmí tó ní àwẹ̀ rọmọdọ́ọ̀nì yìí ó jẹ́ ọ̀ranyàn fún gbogbo kó wa wa ká máa gbà á gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọ̀ranyàn fún àwọn aṣáájú wa tábà ń gba àwẹ̀ náà táàrí ń bẹ̀ òun ní tá jẹ́ lé àlè jẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ni tá mú àlè mú ìtọ́ àlewáṣẹ́ ìlà subhanahu wa ta'ala lẹ́ni tí wọ́n jòrè ọlọ́run wa subhanahu wa ta'ala àwọn tó bá a rí wípé à ń pa bá má subhanahu wa èyí wà náà Qur'an èyí wà ní súnà Ànábì sallallahu alaihi wasallam èyí tá a ti gbọ́ tẹ́lẹ̀ èyí tá a tún gbọ́ èyí tá a tún mọ̀ gbọ́ kí a lè rí ojú rí ọlọ́wọ́ Allah subhanahu wa lórí afẹ́fẹ́ ni tó ń lọ ní dàrẹ́kì ni tọ́já sí wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò máa rí wọ́n sì máa gbọ́. fífọ́ àwọn tàbátẹ́rẹ̀ yìí òun gangan kọ́ ló ṣe kókó bí ìbájá sí wípé nílò rẹ̀ abiyọ́lọ́wọ́ bí Allah subhanahu wa ta'ala bí wọ́n tà ṣe nílò rẹ̀ ní ìrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa. ibi ni áyà ẹlẹ́ẹ̀kẹta tí a ṣàlàyé fúnra wa nínú àwọn ìjókòó tí ó ti lọ ìjókòó eléyìí yóò máa jẹ́ ìjókòó ẹlẹ́ẹ̀karùn-ún gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe bí a ti ń kà. olúwa wa subhanahu wa ta'ala ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó yẹ ká ní sí ànábì muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó ti kọ̀ fún wa pé a gbọ́dọ̀ yapa ọ̀rọ̀ ọlọ́run a gbọ́dọ̀ yapa ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam ànábì yìí náà a gbọ́dọ̀ ní àwọn ẹ̀kọ́ kan pẹ̀lú rẹ̀ sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí a ti ní àwọn ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba wa àtọ̀rọ̀ ọlọ́run ọba wa gẹ́gẹ́ bí Islam ti ń ṣe àlàyé fún wa. ṣojú tí àwa bá àlàyé wa dé òun náà ni wípé pé olúwa kọ̀ fún wa pé a gbọ́dọ̀ máa pariwo níbi tí ànábì bá ti ń sọ̀rọ̀ sallallahu alaihi wa sallam a gbọ́dọ̀ máa pariwo nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wa sallam a gbọ́dọ̀ máa pariwo níbi tí wọ́n sin ànábì sí sallallahu alaihi wasallam àgbọ̀dọ̀ máa pariwo níbi tí wọ́n bá ti ń ka ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ni ìjìyà kí ni ẹ̀ṣẹ̀ tó wà níbi tí yẹn bá ń pariwo aṣàlàyé fún wa ẹni tó bá wá gbọ́ tó bá gbà tí wọ́n rẹ ohun rẹ̀ lẹ̀ tí ó pariwo ibi tí wọ́n ti ń ka ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ti ń sọ̀rọ̀ jẹ́jẹ́ tí ò jẹ́ kí ohun rẹ̀ ga déédéé ohun ẹni tí ó ń ka ọ̀rọ̀ àníbi sallallahu alaihi wasallam àṣàlàyé mẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala òun náà ni ọba tí ó sọ fún wa pé òun fi àwọn nǹkan yìí òun fi ṣe ìgbìdánwò fún àwa mùsùlùmí ni tàlẹ́ni tó fẹ́ pass tí ó fi lè rí ẹ̀san ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tàṣìlẹ́ni tó fẹ́ fail níbi ìtọ́lọ́run àdìkẹ́ ọlágbé kalẹ̀ àbí Allah subhanahu wa ta'ala ó kàwá kún ẹni tí ó pass kí mọ̀jẹ̀kí á fail gbogbo ẹni tó bá pass olùwà nílà ọmọ fẹ́rọ̀ fún wa ajrun azim àfúnjì wọn máa tẹ́tí wọn nípa àwọn tí wọ́n ti ṣe lẹ́yìn ẹsẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹni tí ń jẹ́ ẹ̀san tó tóbi látọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò máa jẹ́ irú ẹ̀san tí ọlọ́run ó sọ fún irú àwọn èèyàn bẹ́ẹ̀. يجبي الله سبحانه وتعالى بيشي شيء على إفوار لأن إن شاء الله تعالى أبر الله بي آية إليك إليك آمو أتبي أسكبات البغامة قلوا أن سبحانه وتعالى من سورة الحجرات آية إليك يعني قلوا أني إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم لا كثير إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم آية مترينها وآيات سورة الحجرات ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń bu ẹnu àtẹ́ lu ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ kí a mọ̀ yìí pé ó bu ẹni tó bá já sí wípé ń ṣe nìdá ònàbí sallallahu alayhi wa sallam min wara'i al-hujurat ń pè ànábì sallallahu alayhi wa sallam láti ẹ̀yìn inú ilé láti wọ́n ń pè ànábì ọlọ́run jẹ́ kí á mọ̀ yìí pé irú nǹkan báyìí nǹkan tí ò dáa ni ọlọ́run ọba ṣe kíni o ọlọ́run ọba dámúnà rẹ̀ ọlọ́run ọba gbúrú nǹkan bẹ́ẹ̀ ọlọ́run ọba sọ pé nǹkan báyìí nǹkan tí ò dáa ni subhanahu wa ta'ala al òun náà ni buyutu nisa'i nabi sallallahu alayhi wa sallam àwọn ilé tí àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam ń gbé kánú bí wà nílé pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ kí ẹ máa wá pariwo anabi sallallahu alayhi wa sallam يا محمد يا محمد يا رسول الله ilé yorùbá ẹ̀kọ́ ìsìlámù gẹ́gẹ́ bí àwọn lárúbáwá oko wọ́n ṣe máa ń ṣe lárúbáwá oko ẹ̀wọ̀n kan wọ́n ní lárúbáwá oko ìyẹn ní pé a ní lárúbáwá oko a sì ní lárúbáwá lé gẹ́gẹ́ báwa ìyẹn náà níbí bá a ṣe láwọn tó ṣe yá kí wọ́n jẹ́ ara oko wọ́n máa sọ pé ara oko máa ń bàjá jẹ̀fá tí yẹn bá pẹ́ lóko wọ́n ní á máa gọ̀ ilé yorùbá ń ṣe ìbúfara oko torí pé àwọn aróko náà ni wọ́n máa ṣètò tí àwọn aráàlú ń jẹ àwọn ni wọ́n gbin irúgbìn àwọn ni wọ́n kó wá sínú ìlú làwọn máa ṣe kí ni àwọn máa rà ṣùgbọ́n tí wọ́n ti pẹ́ lóko tí ò dénú gbòòrò rí tó bá dénú gbòòrò wọ́n fẹ́ lè sá padà ní ìtorí pé bọ́lọ̀ ṣe dá ọmọ èèyàn nìyẹn ibi tí yẹn bá gbé al-insanu ibnu bi'ati ọmọ èèyàn tí yẹn bá gbé bìkan ibi tí yẹn bá gbé ìmọ̀ ńlá palára yẹn ibi tí yẹn bá ti gbé tó bá pẹ́ mbẹ́ẹ̀ ìwà tí bá ń bẹ ládùúgbò yẹn ìlú wà lára ẹni yẹn àtẹ̀tẹ̀ bá sà tí yẹn bá gbé fẹ́jà sí wípé wọ́n máa ń sọ èdè fa fa fa fa lẹ́ẹ̀mẹ́wàá tí wọ́n máa fẹ́ sọ̀rọ̀ báyìí o nínú ìwà tí fa ó sì kéde o tí ó ẹnu rẹ̀ ọba dọ́dọ̀ ní kejì ní Ahmad yóò ní nà pè ọ́ wá ní fa ìbí àwọn fa wá ní ah, fa fa fa èmi yóò máa lọ ẹ̀ńjẹ́ mi yóò máa lọ yóò máa sọ pé à wọ́n ní pé wá nífa ẹ̀ tó nítorí pé ó gbé àwùjọ tí wọ́n ti máa ń ṣe pàápàá tí ẹ bá gbé àwùjọ míì náà àwọn kẹtí máa ń bẹ nínú àwùjọ yẹn ní máa ń lapa ló ṣe máa ń da kéèyàn máa sọ àwùjọ téèyàn ó gbé kéèyàn máa sọ ìlú téèyàn ó gbé kéèyàn máa sọ agbègbè téèyàn ó gbé ní ìtorí pé àwọn tí wọ́n jọ ń fẹ́ jọ ń gbé agbègbè yẹn ọ̀pọ̀ tó bá pọ̀ láwùjọ yẹn bẹ́ẹ̀ bá ṣọ́ra yóò lapa lára àwọn ọmọ yóò lapa lára ẹni tí ń gbé àwùjọ yẹn náà àwùjọ tán tí wọ́n wọ̀kú wọ̀ àwùjọ tán tí ń mugbó àwùjọ tán tí ń gbọ́ orin àwùjọ tán tí ń katẹ́tẹ́ ọlọ́run nìkan ló lè sọ àwọn tán gbérú àwùjọ bẹ́ẹ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala àwọn nìkan ló lè má jẹ́ kí àwọn ìwà burúkú yẹn kó máa bọ́ sí inú wa àwọn tí wọ́n ti máa tatẹ́tẹ́ àwọn tí wọ́n ti máa mokú mu nítorí pé àwùjọ yẹn ti ṣe kí ni o ó ti stain already ibi tí a ti lọ òun náà ni pé tí ìyẹn bá wá gbé oko yóò jẹ́ pé dájú pé yóò ní àwọn ìwà kan tí ò sí ní ọwọ́ ẹni tí kò gbé inú oko nínú àwọn ìwà tí ń bẹ lóko táwọn ará oko máa ń wù òun ni a sọ̀rọ̀ jàbẹ̀tẹ̀ kò tiẹ̀ ní màsá ìdá báwo kó bá sọ̀rọ̀ báyìí ẹ mọ̀ wò pé àtàníà ni wọ́n tó ń sọ̀rọ̀ báyìí yóò kàn ju ọ̀rọ̀ yẹn lẹ̀ yóò ṣe kí ni yóò ju ọ̀rọ̀ yẹn lẹ̀ ìdílé yóò ju ọ̀rọ̀ yẹn lẹ́yìn ẹwà gbà wílé yà ti ń sọ̀rọ̀ bí aroko báyìí ń bẹ nínú àwọn àṣà ń bẹ nínú àwọn àdámà ẹni tó bá gbé oko ṣùgbọ́n tó bá lẹ́ni tó ti aroko dáadáa yóò mọ nǹkan tí mo ń sọ yìí ṣé báyìí nìsín yóò mọ nǹkan tí mo ń sọ yìí ọmọ kan gbà kan ó fi pẹ́ ní ọ̀dọ̀ wa mẹ́yẹn ọmọ alátòkò subhanallah tó tó ni pé ah, wọ́n sì yín ògiri wọ́n sì yín ilé kánná atẹ́gùn sì ń fẹ́ wọ́n sọ pé wọ́n ti o wọ́n náà yín ògiri ilé kánná atẹ́gùn sì ń fẹ́ sí ẹ̀ máa yín ògiri ilé kánná ni ibi fáwọn ni wọ́n sí gbọ̀ngàn tó ń wọ́wí nìyẹn tẹ́ ẹ bá ń jẹ ẹ̀kọ́ ń jẹ kankan tẹ́ ẹ bá ń fi jẹ yóò ní a ah, ẹ̀ ń jẹ ẹ̀kọ́ bá ń fi jẹ ẹ̀kọ́ ah, sísàmọ́ sọ̀rọ̀ yẹn tó yẹ subhanallah tó bá wá wọlé tó bá lóun fẹ́ lọ wẹ̀ tó bá wá sí ṣáwà fún báyìí yóò sá jáde yóò ní yéé ẹgbà mí o ojú ọ̀rọ̀ mi lébùn sọ̀rọ̀ ń ta yéé ẹgbà mí o ojú ọ̀rọ̀ so kò sí nǹkan tó fà torí pé society tó gbé environment tó gbé àwọn nǹkan bẹ́ẹ̀ yóò sí ń bẹ́ẹ̀ máa wọ ọ́nà tí wọ́n náà bá lọ lómi àwọn kan tí ò sí ń lọ bá dé ọmọ òwú báyìí ni pé ah bí kí ni lápèjúwe bí kò débi kan nísìn kó wá rí lift tó wọnú rẹ̀ tí ó gbé ọ̀rọ̀ sókè kan wá ní pé òkè lẹ́ẹ̀kẹ́rú lẹ́ ń lọ kan ní ẹ̀ ń lọ òkè lẹ́ẹ̀karùn kẹkàn wọnú bọ́ọ̀sì kan ní kankan sí ilẹ̀kùn kankan tì ní ṣùgbọ́n mọ́ ṣe ti lẹ̀kùn wọn mẹ́wàá ìdọ́kàn pé kí la dóbi bíi sóni ni ẹni ó gbé yín lókè ní gbé wọn lókè ṣé kò ní fọ àwọn ẹlẹ́ báyìí kò ní fọ yín mọ́lẹ̀ àbí wọn tó wọ bàálù rí lápòjú ẹni sìn wọn wá ní pé wọn náà wọnú ẹrúgbìn lọ́mọ wọn bọ̀ pé yí ẹ̀rú ń bà mí o wọ rí ṣé báyìí ní sìn ọkọ̀ kó lè dẹ̀ ẹ̀yìn mìíràn tí yẹn bá wà ní environment kan tí yẹn bá mọ nǹkan kan nǹkan tí yẹn mọ yẹn kò parí síbẹ̀ èyí tún débò míì èyí tún délu míì àwọn kan mítí yòrí èyàn máa rí èyàn máa rí tó yẹ fún yọmọ pé kílélé kílélé kílélé mi ò rí tó wá tẹjọ tó máa wúwo tó wá máa lọ sí á ah, orí kìíní gbogbo ẹ̀ náà ni wọ́n ń ṣẹlẹ̀ sí kó ká pọ̀ jù sọ pé báyìí lárúkú ṣe máa ń ṣe torí àsìkò wa tó bá fẹ́ pèèyàn a máa pèèyàn tí wọ́n bá ti wá sí inú ìgboro tó lọ́wọ́ sọ wípé àkísàrò home láàyè àkèlò ẹ̀wò sí ọlọ́run ẹ̀wò ìṣọ́ ọlọ́run ní àkísàrò home àwọn tó pọ̀ jù nínú àwọn èèyàn tí ó báyìí ní ìsìn dámọ̀ ṣe kí ni o dámọ̀ ń ṣe bẹ́ẹ̀ láyé àkèlò àbí àkísàrò làárọ̀ àwọn tó pọ̀ jù nínú àwọn arúgbó yìí dámọ̀ ṣe ń táwé láyé àkèlò sọlọ́run sọ pé gbogbo wọn àkísàrò àwọn tó pọ̀ jù nìyẹn tí yẹn bá ṣe nǹkan kan tí bá fẹ́ dájọ́ tó wá pé gbogbo èèyàn ló bá ṣe ẹ̀dá sọ fún gbogbo àwọn èèyàn ni tó wá pé àwọn apákan ló bá ṣe ẹ̀dá sọ fún wa pé àwọn apákan ló ṣe nǹkan ìkẹ́ ṣe gbogbo wọn. wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ọlọ́run fẹ́ káwọn ṣe déédéé ọlọ́run fẹ́ káwọn ṣe déédéé kí gbogbo aróko náà ló wá ní àwọn ìwà ló wá ní ìwà tó dá sí wípé kò fọ́ni bẹ́ẹ̀ olúwa wa subhanahu wa ta'ala ó ní aktharuhum la ya'qilun ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a sọ yìí wọ́n ní làákàyè ẹwọ́n ní ìwọ̀n ní làákàyè kí ni tùmọ̀ rẹ̀ ìyẹn ní pé làákàyè rẹ̀ òṣìṣẹ́ làákàyè rẹ̀ sí kí ni òṣìṣẹ́ gbogbo abá ṣe ní làákàyè àwọn àsìkò kan bẹ sí làákàyè ò ní ṣiṣẹ́ irú àwọn àsìkò bá sùn ọwọ́ yanu kalẹ̀ bó ṣe yanu kalẹ̀ wọn làákàyè òye sọ fún wọn pé à ah, ó rí bó ṣe yanu kalẹ̀ ni ẹlòmíì ọmọ ahọ́n ẹ wọn lè wàá bó lè ṣe ahọ́n yìí so ó ti sùn lọ tòtí yẹn bá ti sùn lọ so làákàyè ti ṣe kíni o òun náà ti sùn ó dìgbà tó bá ṣe kíni o ó dìgbà tó bá jí tí yẹn bá jí ṣùgbọ́n tí yóò bá sùn tí nǹkan kan ò bá fẹ̀rọ̀ lu làákàyè yẹn làákàyè a máa ṣiṣẹ́ iṣẹ́ tí làákà yìí máa ń ṣe òun náà ni kó ṣe ní tó bá dáa ní tí ò bá dáa kó ṣe kí ni o kó má ṣe tẹ̀bá tó wá rẹ̀ ní tó sí pé ní tí ò dáa ní ṣe ẹ́ ní tó dáa ó fi kalẹ̀ kò ṣe ẹni á sílẹ̀ ní làákà yìí báyìí ní ìtorí pé kí ni o tó fi nǹkan dáadáa kalẹ̀ kò ṣe bó ṣe yẹ kó wáṣọ kò wáṣọ àtùmọ̀ pé ṣẹ́ta ṣe náà ni kó bu ara òun wá sí gẹ̀ kalẹ̀ ó sì gbàyà kalẹ̀ ó sì ọrùn kalẹ̀ ó sì tán kalẹ̀ tó wá jóbìnrin àmọ́ ó kú sílẹ̀ yóò ní làákà torí pé kíni torí pé iṣẹ́ tó yẹ kí làákà yẹn ṣe ṣe ní ara ìwé yẹn bẹ́ẹ̀ olùwà ní aksarum la yaqilun ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe làákà yìí wọn ò mọ̀ ibi ànígbà Muhammad sallallahu alaihi wa sallam èèyàn kì í pè bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ ti ń pera yín bẹ́ẹ̀ èèyàn kì í pe àníbìbẹ́ sallallahu alaihi wa sallam ọlọ́run wa tọ̀ wọ́n sọ́nà ọlọ́run tó wù wá sọ́nà nípa pé ẹ̀kọ́ rèé o tí sallallahu alaihi wa níbi gbólóhùn ọlọ́run sọ fún wa pé wàláwù anáhùn sọ́bẹ̀rú hátà dákùrújà iléyìn làkàánà ọ̀yọ̀rọ̀ láhùn tó bá já sí wípé gbogbo àwọn tí wọ́n ń kánjú tí wọ́n ń pe ànábì bá ṣe ń pe ànábì yẹn tó bá lọ ṣe sùúrù ni tí wọ́n máa pe ànábì bẹ́ẹ̀ sallallahu alaihi kí wọ́n dúró pé ànábì wà nù lé pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ ẹ jẹ́ jáde yusuf àwọn akírun kò sí nítorí anábì lè máa ṣe ní tó bá ti dàsìkò oorun anábì ó fi nǹkan yẹn lẹ̀ ń bọ̀ wá kírun yẹn tó ń jẹ́ ẹ̀kọ́ fáwa náà gbogbo tá a bá ti ń ṣe tó bá ti di pé à ń gbọ́ Allahu akbar Allahu akbar tí wọ́n ń pèrún báyìí mùsùlùmí òdodo yóò fi nǹkan yẹn lẹ̀ ń lọ kírun yẹn aṣọ ló ń fọ ni ilẹ̀ ló ń gbá ni ọ̀fẹ́ ṣe nǹkan kan ló já sí wípé wọ́n lọ́mọ tó fẹ́ ṣẹ́nu lé ni ó dẹ̀ ti ń gbọ́ tán pèrún báyìí gẹ́gẹ́ mùsùlùmí gidi mùsùlùmí òdodo yóò sọ̀rọ̀ àfilẹ̀ o gbálẹ̀ mọ́ ni àwọn ah, tí ń pè wọn fẹ́ lọ ṣàlùwàlá kí máa lọ mọ́ṣáláṣí èèyàn náfìlà kí máa retí pé wọ́n fẹ́ ṣe ìkọ́mà torí pé kí ní ẹ̀dá púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó bá ti ń ṣe ìkọ́mà èèyàn máa rọ́ọ̀ṣì wọn mọ́ṣáláṣí kò lẹ̀ bá wọn kò bá wọn kí nìlà lè tọ̀rọ̀ rọ̀ àbí tí yẹn bá ní excuse lọ́yà torí pé àǹfààní kan bẹ tí yóò lù sí nígbà yẹn tí yóò tó bá ti ṣàlùwàlá láti lé tó bá wá kúrò ní inú ilé tó ń bọ̀ اللهم sí mọ́ṣáláṣí اللهم اجعل في قلبي نورا اللهم اجعل في يميني نورا وفي يساري نورا وفي أمامي نورا وفي خلفي نورا وفي فوقي نورا وفي تحتي نورا تنسى والكارو ولو موشي الله مشلسي في ملس إنه أكامي في ملس إنه ساريمي في ملس أقوى تومي afáàláfíà mi tó ń bẹ̀rẹ̀ wọn bá fẹ́ subhanahu wa ta'ala tó tún wá ń gbé àwọn ẹsẹ̀ rẹ̀ yẹn láti lé bó ṣe ń gbé ẹsẹ̀ rẹ̀ yẹn ọlọ́run máa ní ká máa kọ́ ládá fún ọ bó ṣe ń gbẹ́sẹ̀ kan wọ́n máa kọ́ ládá fún ọ bó ṣe ń gbẹ́sẹ̀ kejì wọ́n máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n máa pa rẹ̀ fẹ́ wọ mọ́ṣáláṣí tó tún tahiyatul masjid ọ̀yẹ́ náfílà tán ó tún wá jòkúlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó bá lọ mọ́ṣáláṣí tó lọ yẹ náfílà bẹ́ẹ̀ tó wá jòkúlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń retí pé wọ́n èyí ti ṣe ìkọ́mà wọ́n èyí ti ṣe ìkọ́mà ń sàkárò ní ń ṣàdúrà ní Ànábì sallallahu alaihi wasallam ní lahu Allahumma ẹ̀hámù aláhùn ọ̀fẹ́láhù aláhùn ọ̀hámù àwọn ẹ̀lẹ́kọ̀ wọn aṣàdúrà fún yóò wọ́n rí wọn àwọn sì máa rí ọ pé ọlọ́run o abdullahi tó wà ní mọ́ṣáláṣí ọlọ́run sábà foríṣì abdullahi tó dìkọ́ mọ́ṣáláṣí ọlọ́run sábà wa kẹ́ àti gbogbo àwọn tó bá wà ní mọ́ṣáláṣí wọn wà wọn dákọ̀ wọn bẹ́ẹ̀ wọn yìí ti kí o wọn yìí ti ṣe ìkọ́mà ṣẹ́wárí tó máa pèrò yẹn tán wọn tó ṣe ìkọ́mà tó bá tún wà wọn gbà yẹn tó bá tún wà ń ṣàdúrà àsìkò yẹn àsìkò ìsìjàbà ni kí náà pè ní ìsìjàbà ọlọ́run tètè máa ń gbàdúrà téèyàn bá ṣe lásìkò yẹn ẹ wọ àǹfààní yẹn fún ọ̀tọ̀ gbọ́ tí wọ́n ń pèrún tó ti tẹ̀sí kẹ́ni o tó ti wọ́n mú ṣáláṣí sọ̀rọ̀ fún ọdún bá já sí pé wọ́n ń pèrún lọ́wọ́ tún kan ló ti lọ ó ń pèrún lọ́wọ́ tún tún kalẹ̀ ó ń pèrún lọ́wọ́ ìdíje fọ́ọ̀mà òun kan tí wọ́n ti lùs ó ti lùs bọ́sà lọ́lá láti rẹ̀ ó ti lùs ti lùs ọkàn jọ ìrìn subhanallah anigba muhammad sallallahu alayhi wa sallam olúwa ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ máa kọ́sí ànábì ìkọ́sí dáadáa ń bẹ lára ànábì sallallahu alayhi wa sallam fún yín ẹni káwọn ọmọ kọ́sí ànábì sallallahu alayhi wa sallam gbogbo tí ànábì bá ń ṣe ànábì ó jáde wá mọ́ṣáláṣí ẹ wàá ṣe sùúrù nínú mọ́ṣáláṣí pé ànábì làwárí sallallahu alayhi wa sallam tánàbì kí wá ló dé tẹ́wà mọ̀ kánjú tẹ́wà mọ̀ pariwo ànábì sallallahu alaihi wasallam látòjú wíńdò ẹ mọ̀ pariwo ànábì sallallahu alaihi wasallam láti ara gànà ẹ mọ̀ pariwo ànábì sallallahu ọlọ́run ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣe yẹn ò bá làákà yìí kò bẹ́sẹ̀ ọlọ́run ọba mu ẹ ṣe sùúrù kánàbì sí kíni o kánàbì fi jáde kánàbì bá wá jáde tẹ́wà lọ́ba ànábì sallallahu alaihi Allah subhanahu wa ta'ala wa ni wallahu ghafurur rahim alhamdulillah Allah ni wallahu ghafurur rahim èmi ọlọ́wọ́ ọba tẹ́ rí yẹn aláforíjì ni mí èmi ọlọ́wọ́ ọba tẹ́ rí yẹn oníkẹ́ ni mí ìtumọ̀ rẹ̀ ni wípé in tẹ́ bá ti ṣe tẹ́lẹ̀ tó ti jẹ́ ẹ̀ṣẹ̀ ẹwọ́ ọlọ́run kó foríjì nínú àwọn orúkọ ọlọ́run ọba nìyẹn al-Ghafur nínú àwọn orúkọ ọlọ́run ọba ar-Rahim ar-Rahman tí a ó máa rí nínú al-Qur'an al-Karim wọ́n ní pé àyà yìí ó sọ̀kalẹ̀ nípa arákùnrin kan táǹpè ní ń pe ní láti ara ògiri ìyẹn ni wípé látojú windo wọ́n ń parò ya Muhammad ya Muhammad nínú riwaya mi wọ́n sọ fún wa pé bó ṣe ń fi ànábì ànábì dẹ̀gbọ́ ànábì òdẹ̀ dá lóhùn sallallahu alaihi wasallam omi sọ pé ń parò ya Rasulallah ya Rasulallah ẹ̀wọ̀n kí ní ń fi ànábì sí inna hamdi la zainun wa inna dammi la shay inna hamdi la zainun wa inna dhammi la shay'un ojo paro anabi anabi sa wo because mo ṣẹlẹ̀ ngba mi tẹ́lẹ̀ mi bá wo mo ko fiyan fiyan kan ma wo na báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ imam wa shafi'i rahimahullahu ta'ala oni idha nataqa as-safihu fala tujibhu idha nataqa as-safihu fala tujibhu wa khayrun min ijabatihi as-sukut الإمام Shafi'i rahimahullahu ta'ala ó ní idha nataqa as-safih tẹ̀báríyàn tó bá ń wù mọ̀kọ̀ sí yín tó ń wà ẹni tí ò gbọ́n sí yín fala tujibu wọ́n mọ́ dá lóhùn ìwọ́n mọ́ ti kí ni wọ́n mọ́ dá lóhùn òun bú ẹ àbí ń sọ̀rọ̀ sí ẹ wọ́n wá wò pé àìkátà ah, ní ṣe sí mi yìí kí ló tó ń ṣe báyìí sí mi wọ́n mọ́ dá lóhùn ó fẹ́ kó dáhùn lóhùn tó bá dá lóhùn yóò tún wá sí kí ni o yóò tún fún ọ lẹ́sìn mi wọ́n ló tún fún ọ lẹ́sìn mi òun ló tún fún ọ lẹ́sìn mi wa khayru min ijabati is-sukut èyí tó dáa jù ní kéèyàn dákẹ́ tó bá ti dákẹ́ fẹ́ni tí ń ṣe aburú fún ọ àbẹ́ni tí ń wò mùgọ̀ sí ọ sórí àìsọ̀rọ̀ yẹn yóò tún máa bí inú sí ni ìdíwọ̀ ní bá rí ọgbọ́n ni ìdíwọ̀ ní bá rí ọlọ́run bá ní wa rahman alladhina àwọn ẹrúsìn ọlọ́run ọba arrahman táwọn bá ń lọ tó bá rí àwọn èèyàn tó ń sọ̀rọ̀ sí wọn ẹ̀wù tí yẹn bá fi rògbòn ẹlẹ̀ tí sókòtò yẹn bá lọ sókè tí yẹn bá wo ẹ̀há tí yẹn bá wo aṣọ ẹ̀há ẹwọ táwọn míì tí ò gbọ́ àgbọ́yé ẹ̀sìn máa ń wí wọ́n kàn máa lọ sí ẹ̀ òtí ẹ̀yẹ dá wọn lóhùn tó bá wá dá lóhùn yẹn yóò àwọn dùn wọn yóò àwọn dùn tó bá dá lóhùn kò ní dùn tó kò mọ̀ sí kí ni kò mọ̀ dáhùn ṣé báyìí nísìnyí anábì ò dáhùn sallallahu alaihi wasallam torí pé ó ṣe ń fi anábì yẹn ó ń fi ara ní anábì sallallahu alaihi wasallam kò lè dá ṣùgbọ́n náà lọ́wọ́ sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ èyí tẹ́ ti ṣe ẹ lọ tó bá kú ń bẹ̀ tọ́lọ́ ní bá fi oríjì yìí so nípa in tó fà tí àyà fi sọ̀kalẹ̀ òun la gbọ́n yẹn nínú àlàyé tí àwọn olùmọ̀ wá ṣe tẹ́ni bá ń pe anábì tó wá ń sọ ní pé inna hamdi la tẹ́mi bá ń yíyàn tí n bá ń kíyàn tí n bá ń ṣe máa ń dàlá yàn yóò dẹ̀ máa jẹ́ ọ̀sọ̀ fún tí bá ń búyàn yóò dẹ̀ máa jẹ́ àbùkù fún ànábì ní dáàkà Allahu azza wa jalla àwọn ọlọ́wọ́ lónìí yẹn ni gbogbo fẹ́ nìyẹn gbogbo ayé ọlọ́run ní ni o láàsọ yìí pé ẹ̀yìn ní gbogbo ayé tí wọ́n bá ń búyàn tábà wo kí ló ń torí ẹ̀bù alèwò pé

má sì gbàtàn jẹ́ pẹ̀lú ẹ̀yìn yẹn kí ni wọ́n gbó ọlé lórí tó yẹ báyìí nìsín kó owó pé o tún bẹ̀ ṣe eléyìí ni ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ wa sọ pé ó fa ẹni tí ọlọ́run ti sọ àyà yìí kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú musnad imam ahmad rahimahullahu ta'ala in tó jọ bẹ́ẹ̀ náà ó wà nínú tafsir jarir at-tabari shaykhul mufassirin tó yẹ báyìí tí wọ́n ní àwọn ní arákùnrin kan làwọn pè wọ́n lọ́ba ní sallallahu alaihi wasallam táwọn bá ní jẹ́ rajulun a jẹ́ pé a sànfà ní pé rajulun yẹn òun ni al-Akra'u ibn Habis al ibn Habis gẹ́gẹ́ bí musnad imam ahmad bí ó ṣe ṣe àlàyé rẹ̀ bó ṣe wà lọ́dọ̀ imam ahmad inú musnad wa ó wà ní tafsir shaykh al-mufassirin ibn jarir tabari rahimahullahu ta'ala bẹ́ẹ̀ náà ni a tún rí wáyà lọ́dọ̀ ibn abi hatim tí àwọn náà fíkẹ́ ni o tí àwọn náà mú ìwáyà yẹn wá ṣùgbọ́n táwọn sọ àwọn oníjàmá ni àwọn tí wọ́n lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ kì í ṣe àlàáfàrà òun hàbì àwọn jàmá kẹni àwọn ni wọ́n kóra wọn jọ tí wọ́n ní ó yá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam báwọn yóò ti kóra nínú hadith zayd bin arqam wọ́n ní pé àwọn tí wọ́n kóra wọn jọ yìí lárúbáwá ni wọ́n wọ́n yẹ́ ẹ̀sẹ̀ lárúbáwá kú wọ́n wá láwọn lọ́sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam pé àwọn ń gbọ́ pé nìkan jẹ́ ànábì àwọn sì fẹ́ lọ bá ànábì sallallahu alayhi wa sallam ṣé báyìí nìkan tó bá já pé lóòótọ́ ló bá jẹ́ ànábì ọlọ́run àjẹ́ pé táwọn bá láti máa tẹ̀lé èèyàn wà nú ẹni tí ó sùúrù jùlọ ni wọ́n tó ń gbọ́ nípa Ànábì sallallahu alaihi wa sallam tó ń gbọ́ sínú Ànábì sallallahu alaihi wa sallam tọ́lọ̀ ń bá ní kó máa rí ìlò ẹ̀ ọ wà nú àwọn olóríire ó dá ká máa lọ sínú Ànábì sallallahu alaihi wa sallam ní gbogbo gbèsè ayé wa ẹ wo àwọn alárúbáwá láàrin ara wọn tí wọ́n sọ̀rọ̀ yìí fún èyí tí dọ́dọ̀ Ànábì o àwọn náà ti mọ̀ gbogbo ṣe rí nìyẹn pípẹ́ ní ibà jẹ́ Ànábì sallallahu alaihi wa sallam tá a lọ bá a jẹ́ àwọn ẹni tí ó sùn rere jùlọ nínú àwọn èèyàn ọjà sí pé ànábì yẹn ni ó jẹ́ sábàbí oríire wa nígbà tá a bá lọ bá ìbínú ti sábàbí oríire wa òun táwọn náà bá ń tẹ̀lé nínú àdìsọ́kàn wa nínú ìbáàdà wa nínú ìwà wa nínú ìmúra wa ibi tí a ti lè so rere jìnnìyàn sallallahu alaihi wasallam lára ànábì sallallahu alaihi wasallam kò sí ẹni tí a lè tẹ̀lé láyé yìí tí a lè jẹ́ olóyèrè jùlọ ó dàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ yẹn wọ́n ní táwọn bá wá débẹ̀ tí ọba wá jẹ́ ànábì tó bá wá jẹ́ ọlọ́lá tó jẹ́ ọba ajẹ́gbé àkọ́ọ̀tì náà àwọn máa ṣe kí ni o àwọn máa ṣẹ̀mí lọ́dọ̀ rẹ̀ torí pé tí yẹn bá ń gbé lọ́dọ̀ ọba tí yẹn ń gbé lọ́dọ̀ gọ́vnà tó ń gbé nílé gọ́vnà tó ń gbé nílé ọba wọ́n náà máa ni wọ́n náà máa gbádùn wọ́n náà máa gbádùn wọ́n ní gbé nílé ilé ọba níbo ló ń gbé ọ̀dọ̀ gọ́vnà táwọn yẹn bá lẹ́nu wọn náà ń gbé ìwọ wọn náà máa rí ni o ó máa rí iyì látara pé ọmọ ilé ọba ọ ọmọ tí ń ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìkíní kejì wọn kò sí èyí tí ó sọ́ọ̀tì ń bẹ̀ wa sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam alábi ibẹ̀ ń lé pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ wọ́n ṣe débà wọ́n ṣe ń pariwo ya Muhammad ya Muhammad ya Muhammad wọ́n ṣe ń ṣe báyìí ọlọ́run bá sọ ayà ìkàlẹ̀ innal ladhina yunadunaka min wara'il hujurat dájúdájú àwọn tí wọ́n ń pariwo rẹ lẹ́yìn gànà tí wọ́n ń pariwo rẹ lójú wíńdò ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe làákàyè ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe làákàyè tọ́ ṣe làákàyè ni oníṣẹ́kẹ́ ni òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ zayd bin arqam ló ń sọ̀rọ̀ yìí zayd wá ní wàtá nàbí jáde sallallahu alaihi wasallam anábì wá fa etí mi báyìí anábì wá fa fa akhadha rasulullah ọ̀rọ̀ rẹ ọlọ́run ti kí ni o ọlọ́run ti pè é lóòótọ́ ọlọ́run ti pe ọ̀rọ̀ rẹ ní òdodo torí pé gbogbo àwọn sàbí tẹ rí yẹn wọ́n wọ́n ń sàpẹ́lẹ̀ ànábì kan sallallahu alaihi wasallam àwọn òfin pariwo ànábì bẹ́ẹ̀ tí wọ́n pariwo ànábì àwọn òfin ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam wọ́n máa pe ànábì ti àpọ́nlé tàpọ́nlé wọ́n máa pe ànábì ti iyì ti iyì pẹ̀lẹ́ ẹni tí ọlọ́run ọba àlekíọ́lá ti ó sọ fún wa nínú aya ẹlẹ́kẹrin àti aya ẹlẹ́karùn-ún tó kí àwa náà jẹ́ mùsùlùmí òdodo tí ọmọ ṣàpọ́nlé ànábì sallallahu alaihi wasallam tí a bá bá ànábì láyé má a mọ̀ ṣàpọ́nlé súnà ànábì sallallahu alaihi wasallam ìgbà tó orí tíra tí wọ́n kọ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n náà máa tẹ́sí gbọ́ wọ́n náà máa ka ní tó bá jẹ́ tuma rẹ̀ máa lò ọmọ pèèyàn síbẹ̀ gbogbo àwọn nǹkan yìí ni ìtì islam fẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa ká tẹ̀síwájú nínú àyà ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́run bá lékẹ́ ọlá subhanahu wa ta'ala ó tún pe àwọn mùsùlùmí ní pípẹ́ ẹlẹ́ẹ̀kẹta ní àdáta ó ní yá ayú alladhina amanu alákọ̀ọ́kọ́ ó ní yá ayú alladhina amanu la tuqaddimu bayna yada illahi wa rasulihi ó ní yá ayú alladhina amanu la tarfa'u aswatakum fawqa sawti ẹlẹ́kẹta rẹ̀ o olùwàníyà ayyuhallazina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qauman bi jahalatin fatusbihu ala ma fa'altum nadimin ọlọ́run kí gbogbo mùsùlùmí pátá olùwàwà subhanahu wa ta'ala oníyà ayyuhallazina amanu إن جاءكم فاسق بنبأ فتبينوا Olúwa wa sọ fún wa nípa pé ká máa ṣèwádìí ká máa ṣe investigation lórí gbogbo àwọn ẹyin táwọn yẹn bá ń gist wa ẹyin tí àwọn yẹn bá wá rìpọ́ọ̀tù fún wa ẹyin táwọn yẹn bá sọ fún wa ká máa ṣèwádìí o in ja'akum fasiqun bi naba'in fatabayyanu

fàtúsùbìhù alàmà fàáltó náàdìmí tẹ́ ẹ̀ bá ṣèwádìí kí ni ó ṣẹlẹ̀ ẹ padà máa ṣe pé ìka bámà tí ò ní bámà ìṣòwámà ní ìṣìnàkó ńkọ́ lápèjúwe ẹ̀wọ̀n kankan ló lẹ́sìn ẹ̀wà mẹ́ni tó mu ẹnìkan wá sọ fún ọ pé lágbájá ló mu bó ṣe wá gbọ́ pé lágbájá ló mu yẹn inú tí wọ́n ń bí wọ́ tẹ́lẹ̀ ọkàn lọ mú ẹgbàá bọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní nà ọwọ́ nà ọwọ́ nà wọ́n ní kí ló dé tẹ̀ nà wọ́n báyìí ẹ̀wọ̀n kan tí mo fi kàlẹ́ mẹ́ ṣe lọ́ lọ́mú ní wọ́n mú kí ló tó fi lọ́mú ṣé mo gbélé lórí ni hmm. ẹni tó wá bèèrè pé kí ló tẹ̀ fi nà padà wá sọ pé ha òun kọ́ ló mú òun kọ́ ló mú táwa ló mú èmi ni mo mú nígbà mo wá nílẹ̀ kan ṣe Yorùbá yín ẹ̀wọ̀n ẹ̀yìn si ṣe kí ni o ẹ̀yìn ti ná ọ̀rẹ́ ti tó ní sọ fún bóyá ara rẹ̀ tún lé ṣùgbọ́n ẹni tó sọ pé òun ló mú yẹn òun parọ́ mọ́ ó fẹ́ kó bá wọ́n fi lè nà kí wọ́n lè máa ṣe ìdíyàn wá kéré wọ́n ní àpẹẹlẹ má bínú ní ìmọ̀ ní ẹ̀ẹ̀mọ́ kíni ẹ̀ẹ̀mọ́ kíni ṣé ṣe wádìí ni àìmọ́ nǹkan tí ó máa ṣẹlẹ̀ tí ò ní rí bẹ́ẹ̀ táwọn yẹn lè máa tí ẹ bá lè ti ṣerú nǹkan báyẹn wọ́n fi dá wa lálẹ́ gbogbo nǹkan tí yẹn bá gbọ́ pàápàá jùlọ lọ́dọ̀ káàṣẹ èyí ó sì kí ni o ìyẹn máa ń ṣèwádìí ṣèwádìí ọlọ́run bá pa wá láṣẹ rẹ̀ pípé a máa ṣe ìwádìí torí pé tá a bá ṣèwádìí ìwà kojú ìta mú àyẹn yóò fa kí ni o yóò fa kí a lọ àbùsí fún yẹn yóò fa kí a lọ ṣe àbùsí fún yẹn Abdallah Idris yóò fa ká lọ ṣe àbùsí fún yẹn ọlọ́run rẹ̀ fẹ́ káwọn ṣe àbùsí so wọ́n ní àyà yìí sọ fún wa pé yá ayú alladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu so ọlọ́run bá ń pa wá láṣẹ káwọn ṣe ìwádìí ọ̀rọ̀ dáadáa kí a lè ní àkóyawọ́ ọ̀rọ̀ tó tó di wípé a máa ṣèdájọ́ torí pé ẹni tó sọ̀rọ̀ fún wa oríjàgbó parọ́ àbóṣe mistake kí wọ́n ní wọn bọ̀ wá ìwọ ló sọ fún lẹ́ẹ̀kan pé òun ló mú rẹ̀ tì náà wọ́n ní à ìyìn mọ̀ pé ìbejì ni wọ́n òun àti kejì rẹ̀ wọ́n jọra wọn òun wá rò pé kejì yẹn ni ọ̀wọ̀ yìí pé òun kọ́ òun kan àwọn tá a jẹ́ mùsùlùmí náà ẹjẹ́ àwọn ìṣèwádìí dáadáa lórí gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe kí ni tó bá fẹ́ sọ káwọn ìṣèwádìí lórí nǹkan tí a bá fẹ́ bínú lórí káwọn ìṣèwádìí lórí ìdájọ́ pàápàá jùlọ adájọ́ èyí tí ọba fẹ́ dálé lérí káfí kẹ́ni o ká ṣúọ̀ nípa rẹ̀ dáadáa káwọn àjẹká àbámọ̀ nípa pé a mi ò má lágbájá ń sọ̀rọ̀ yín lágbájá ń bu yín báwo ló ṣe bú o báwo ló ṣe wí i ìgbà tí yẹn ti wá sọ fún ọba yìí wọ́n náà sáré gbàgbọ́ ni wọ́n sáré gbàgbọ́ ṣèwádìí ṣèwádìí torí pé mùsùlùmí jẹ́ gbogbo wa torí pé bí o bá ṣèwádìí ẹni tó tó wá fi lè ṣe mistake báyìí yóò kó wọn náà sínú mistake ó lè jẹ́ kó ń parọ́ ni tí wàá lọ mú ọ sí mistake àwọn nǹkan yìí òun náà ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ń sọ fún wa nínú al-Qur'an al-Karim pé kí a lọ sọ́ra gbogbo nǹkan tá a bá gbé nínú ìròyìn gbogbo nǹkan tá a bá sọ nínú ọ̀rọ̀ eh, ẹ mọ̀ ìjà sáré máa sọ pé ah, ó ṣe wí náà nìyẹn kọ́dà ọ̀rọ̀ mi ń bẹ tó jẹ́ pé láàrin àwọn sàhábì gan tún máa ṣe tàbùtà àbùtà tí wọ́n máa bèèrè ẹwọ hadithi alìsì ìdánù sàlẹ́àtọ̀ fa'in udina lak wa illa farjẹ̀ ṣe ma yí pé abu musa al-ash'ari abdullah ibn qayyita radiyallahu ta'ala anhu wọ́n ló lọ́sọ́dọ̀ umar bin khattab radiyallahu ta'ala anhu wọ́n lọ́sọ́dọ̀ umar wọ́n salama assalamu alaikum assalamu alaikum assalamu alaikum umar bin dam sai ba ni sai ṣùgbọ́n kò gbọ́ agbóhùnsọ̀ gbọ́ fọ́ìsì ọmọ òun ti wá rò yí pé Umar ò sínlẹ̀ bó ṣe pẹ̀yìn dà nìyẹn òun ti sálámà lẹ́ẹ̀mẹ́ta ìta bá wá yẹn lọ tá a fẹ́ wọlé ẹni yẹn á kọ́kọ́ sálámà ká tó wọlé tá a bá wá sálámà tán a tún wá ní tí ìwọlé a tún wá dúró pé kẹ́nìyẹn sọ fún wa pé bísmìlá tafaddal bísmìlá ó ti kò ẹwọlé òun ni alẹ́ sí ìdáhùn ṣe báyìí nísìn tí yẹn bá sálámà tán ẹni yóò dáhùn ẹni yẹn bá dáhùn tán ọ wà máa ẹ̀sẹ̀ pípẹ́ ọyá ẹ wọlé o kàn ní wọlé bẹ́yẹn torí ọkàn dá lóhùn sálámà bóyá ń múra lọ́wọ́ bóyá kò tí ì wáṣọ wọn ń wáṣọ ìwọ́kàn já wọlé yìí ọba rí tó ṣe kí ni o tọwọ́ bọ́gzà ọba rí tọwọ́ kí ni o ọba rí tọwọ́ síngilẹ̀ ah ah kí ni tí mo sí ní ẹwọlé ni tí mo sálámà tó bá sálámà tán wá sí kí ni o wá sí sùúrù díẹ̀ Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu ìgbà tó wá sálámà bẹ́ẹ̀ tó yẹ báyìí nísìnyí ó sálámà tán lẹ́kìnní lẹ́gẹ̀jì kò gbọ́ kí wọ́n dáhùn ṣèbí àwọn ọkọ̀ dáhùn náà kí ẹ̀ tó sọ pé sí wọlé bọ́tù èèyàn sì dá lóhùn ọ̀hún ló lọ́gbó sí kọ wọlé ìgbà tó rí kókò dáhùn báyìí dé bí Abu Musa ti ń lọ nìyẹn ìgbà tó Abu Musa mo ṣe lọ pé Abu làṣà nìyẹn Musa wá dé ẹwọ́n ni àkílódé tó ń lọ ọmọ tó sálámà bá tó dúró máa ní à alìsọ̀rọ̀lọ́ ọ̀rẹ́ ọ̀sẹ́lẹ̀ tó ní alìsì ìdánu sàlẹ́àsù fa'in odina lak fa'illa farja alìsọ̀rọ̀lọ́ ọ̀rẹ́ ọ̀sẹ́lẹ̀ tó ní àwọn tọrọ yọ̀ndà lẹ́mẹ̀ta kàtó wọlé tó wọ́n tó so mọ̀tọ́ wá sọ hadith yìí ṣe wà yí pé ó rà nábì ló sọ sọ̀rọ̀lọ́ ọ̀rẹ́ ọ̀sẹ́lẹ̀ Umar wa sọ pé àdìsí tó sọ yìí o ta ni ẹni tó wà ń bẹ́ẹ̀ nígbà tá sọ sallallahu alaihi wasallam àfi kó dákọ̀ yẹn o tó o bá dákọ̀ yẹn a jẹ́ pé ó jẹgba ṣé bá a jẹ́ pé nǹkan ṣẹlẹ̀ torí pé o ti sọ sọ ìmú wa fẹ́ dáadáa ló sọ nínú àwọn sàbí tó wà ń ààrẹ tó dìde tó sọ fún ọmọ

tí ẹ bá ti gbọ́rọ̀ wá ẹ má jẹ́ asáré máa tara ọ̀rọ̀ walhamdulillah àyíká wà nísìn bá a ti ń sọ̀rọ̀ níta ń ṣe ní prógámù kẹ́ni ó ti di mùsájẹ́lì àwọn èèyàn ti rẹ́kọ̀dù rẹ̀ tó bá ń lágbájá sọ báyìí ó sọ báyìí ó sọ báyìí tó bá ní àyíbo ló rí èyí dẹ̀ ń gbọ́ báyìí tó yíba ẹni sìn ọwá kú bẹ́ẹ̀ nìyẹn sì sọ pé òun sọ ma lèyẹn sì máa ń sọ ẹnu tí yẹn sọ́ra tí yẹn bá ń ṣe wá sí tí yẹn bá ń sọ̀rọ̀ tó bá jẹ́ yóò sọ ọ̀rọ̀ sọ bin Khattab radiyallahu ta'ala anhu pẹ̀lú ìtàtà sọ yẹn ó ti júwe fún wa pé àníṣẹ́ kíyàn bá gbọ́rọ̀ ẹ́ kíyàn máa ṣèwádìí ọlọ́run wá sọ́nà Al-Qur'an Karim in ja'akum fasiqun binaba'in fatabayyanu ẹnìkan wá dé wọn bá wá sọ̀rọ̀ mùsùlùmí ni àtìwàgbé mùsùlùmí ni ṣùgbọ́n wọn ìwà fùsúùkù ìwà tí ni àwọn náà mọ̀ pé oníwà ni àbíkáná kí náà ti pè ìwà tí wọ́n ń wù ìwà kí ni o ìwà ìwà tí ò sí kí ni ìwà tí ò dá ní gbàgbàǹgébè àwọn ìwà yẹn bí lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ tí bá wá sọ̀rọ̀ fún ọ ọmọ rẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ fún ọ ni ìyàwó rẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ fún ọ ni ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ fún ọ ni farabalẹ̀ kó ṣèwádìí ọ̀rọ̀ yẹn o torí tó bá ti ṣèwádìí ọ̀rọ̀ yẹn inú ọkàn máa bí ọ ni ó kàn máa gbára ta ni bí ìgbàlódé dá sí wípé ah èmi náà sọ̀rọ̀ yìí fún ìyẹn nígbà kí ló ń bínú sí kí ni wàhálà ṣé ẹ ti ṣèwádìí ọ̀rọ̀ ni ìyẹn máa ń ṣèwádìí kí èèyàn tó bínú síbẹ̀ lórí ábù síbẹ̀ lórí mímú talẹ́lẹ́rìn yín ta ló wà ń bẹ̀ ẹ dẹ̀ rí pé ẹ ṣèwádìí yẹn dáadáa tẹ́bá ti wá ṣèwádìí yẹn dáadáa ibẹ̀ lẹ́sìn wá ṣèdájọ́ àmọ́ láì ṣèwádìí yẹn dáadáa tẹ́bá lẹ́sìn kí ni o tẹ́bá lẹ́sẹ̀ ìdájọ́ ìdájọ́ yín ò rọ́ǹg nítorí pé ọ̀rọ̀ tẹ́ gbọ́n náà ó rọ́ǹg ní Islam kọ́ wa ní ẹ̀kọ́ ẹ̀kọ́ yìí òun náà ni ẹ̀kọ́ àwọn àfúnni hadith nípa wọ́n ṣe ń gba hadith wa àti gbogbo àwọn mọ́jẹ̀mú tí wọ́n gbé kalẹ̀ ìkùránì kọ́ wa nípa pé kí ni o ká ṣèwádìí ọ̀rọ̀ ká ṣèwádìí ẹni tí ń sọ̀rọ̀ fún wa ká tó mọ irú èèyàn wo ni sẹni ìdí ìmọ̀ lẹ́sẹ̀ máa gbógun ti ayé rọrùn gbogbo táwọn èèyàn ń sọ láyé lè pọ̀ ṣùgbọ́n èyí tí wọ́n rí pé o fẹ́ gbé gẹ́gẹ́ bí ìròyìn o fẹ́ gbé gẹ́gẹ́ bí sọ́bàrù tí o fẹ́ sọ fún yàn wò kí láàrin ẹ̀dọ́rẹ́ fi gbé báníyàn àtúnṣe ní àbáníyàn bàjẹ́ ìwọ tán fẹ́ gbọ́rọ̀ fún náà gbogbo àníyàn tó fi gbé wá rẹ gbìyànjú kó ṣe ni o kò rí wípé o ṣèwádìí ọ̀rọ̀ yẹn kọ́mọ́ bá jì sí òfin ẹni tí ń jẹ́ àbòsí kọ́wọ́ máa sábòsí fún ara rẹ kò dẹ̀ máa sábòsí fún ẹlòmíì àwọn ẹ̀kọ́ ìsìláàmù kọ́ wa o gbogbo ẹni tí o bá tẹ̀lé ẹ̀kọ́ yìí tí wọ́n ń jìn sọ́fìn gbogbo wàhálà yìí òun ló kó bára rẹ òun ni ọgbà ẹ̀kọ́ tí ìsìláàmù kọ́ wa ológun ọlọ́run ibi ìlàdó ní ìrọ̀lẹ́ yìí nípa àlàyé tá ń ṣe fúnra wa nínú sọ́rọ̀ tó níbi tí a ti fara rọ̀ nípa ìmọ̀ ṣèwádìí nígbà táwọn èèyàn bá ń sọ ẹni tó ń sọ báwo ló ṣe rí kí làwọn sífáàtù rẹ̀ ní ti ń sọ báwo ló ṣe rí ibẹ̀ láti mọ̀ yí pé Islam ẹ̀sìn tó gáìdì wa púpọ̀ ni ẹ̀sìn tó yá sí pé kò fẹ́ kí wàhálà máa ṣẹlẹ̀ sí wa tẹ́lómìn ni tí a bá ti ń tẹ̀síwájú lọ́la insha Allah ta'ala gẹ́gẹ́ bí àsìkò wa pẹ̀lú gbọ́ ọlọ́wọ́n wa ibi ni a dùn sí lórí àyà yá ayyuhal ladina amanu إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين كما أجكى بما لاي وما أجكى بما جبن جل القيامة ولوانك أما شوادي ومبتابا بو ثم بفس والتي nípa èèyàn kan nípa ẹgbẹ́ kan nípa ìjọ kan nípa orílẹ̀-èdè kan kí a lè bá rí àbíọ́lọ́wọ́ ọba wa subhanahu wa ta'ala tó ti kárí ojú rẹ̀ ní gbogbo tá ń ṣe ọlọ́run kó ṣe àforíjì fún wa ọlọ́run kí ó kọ̀wá fún inú àwọn ẹrú rẹ̀ tó tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ wa tí a ti ṣe ọlọ́run kó ṣe àforíjì fún wa kí ọlọ́run kó yọ́nú sí wa lé náà ní àfihàn ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó gba ogun tá ṣe ń bẹ́ẹ̀ من قيام وصيام وتلاوة وصدقة أتو قيام الليل تراويح لانسيني أن داويني أنك قرآنني أنك عن أنك الله وباني الله سبحانه وتعالى وقلتوا أن بيتالك وانشي الله وباني عبادة في أولى عزة الله وباني إن شاء الله سياتي في وفقة لله آمن الدبر إقرارك وبيقولون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أشهد أستغفرك وأتوب إليك